إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا وسائر أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونفع الأمة وكشف الغمة وترك الأمة على نهجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار وبعد عباد الله يرحمكم الله أيها المسلمون أما تعلمون أن أسماء ربكم معدودة غير محصولة وأسماء نبيكم معدودة وكثيرة وأسماء كتابكم كثيرة واسم دينهم اسم واحد وهو الإسلام وقال تعالى لمن أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال تعالى أم كنتم شهداء إذ حتى يأكل الموت إذ قالوا بني ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون وقال تعالى فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون وقال تعالى لا إله إلا هو هل أنتم له مسلمون وقال تعالى إن الدين عندنا الإسلام وقال تعالى ومن يبتغي غير دين فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى أفغير دين الله تبغون ولو أسلم بسرعة طوعا وكرها وإليه يرجعون وقال تعالى على لله دين الخالص وقال تعالى وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وقال تعالى ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ربما يود الذين كفروا لو كانوا مسلمين وفي الحديث قال عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استجاب للسبيل وقال عليه الصلاة والسلام الإسلام أن تشهد لا إله إلا الله وأن رسول الله العظيم وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة إلا مؤمن وقال عليه الصلاة والسلام ويجيء الإسلام فيقول يا ربي أنت السلام وأنا الإسلام فيقول فيقول بك آخذ وبك أوتي وقال عليه الصلاة والسلام لا تدخلون الجنة حتى تؤمنوا وقال عليه الصلاة والسلام على بن الإسلام سلمان من آل البيت تقول عليه دافع بماري بألا تبلا بألا جيلا إما كان أنني أما جمع جنن بيبان ولا فرجلا أنك أرداني كيسا من يمن بركة كيلا anin da bai mara da ni alaba alayin da ya ma na aba ni sun kwanya ni mara ana na balunya da tso ne anin bai kanjo da na alaba fara tin kandali allo tira da men da fara alama tira da tiro ne da tiro ne da tira alai da tango da na alaba man doro bera yan kata min nambaro anin tora kul be anin jawni jawya be anin bai afada na alaba kubo bera da da mata malum malum bema gonga wala maɗo kolloñen bañol nan ɓe ne ala tema nan ɓe nda maɗo tema wa kolata seeɗa kaali seeɗade alamma takkilele no mo ñimmalle ala ananga seeɗa ko annabiyamo mouhammad alala ko haala maɗa ala kiiramo aya kiiraya fonda ñama aya be koyde ay mi sila koyo tan anin fuu koyo tan o koyabla alala jaaru komoɓe toñama walan qur'ana kiitol be tiɗeño walan sariyamu alabaru benyin ma ma nya baro wala kira alabaru nya ana ma nya wa bara ko be to ma ba wala bi da bi da ko ron ne ko ma ko da fo dina ro ko be ka no ba dina no bi ko ala da kira ani alabaru nya ko da ani ka ko ma so so bi da ki da ko ko na na fara da bana ala da kula da وقالوا على رجل على رجل كلا ماذا على رجل كل ولا ولا كل ولا من كلا فجوا جاء ماذا فجوا تلجوا ثم عنده على رجل ولا كلا لما جاءوا سانجي رجيم كلا كان كلا نسيل إبراهيم كلا سلوا ولا ولا تودا كان سبيل على رجل ولا ولا أيها المسلمون بعض المسلمين ولا لا فكان جاء أبو جماعة كلوا مسلمون أما تعلم أن أسماء ربكم معبودة غير محصورة salimayina ala koolu wala siya la mɔɔ maa tɔn dɔgɔ ala tɔla siya jɔn naa maa la malayika maa la ani nabi maa tɔn dɔgɔ wala siya dɔw bɛ o ebi la ala bi ka fiyere la a kɔrɔ naa dɔrɔn ko ala tɔn mu wele kelen de de kiri a tɔn wele kelen a k'a y'a sɔrɔ bina ala bi k'a fɔ ala tɔn mu wele kelen a k'a y'a sɔrɔ a ko ala tɔlɔ kana ni bahu mi daa la ni o kanuma sera لنزل الله كما أنزل ولم تجعل àbára kan ní àdé tó ló sábẹ àyàkúmá kan ní àmà dúró yẹn bá ní kéwé panná pàǹkà sórí síbà ìdá àtọ́bà ọ̀rọ̀ mọ́lẹ́ alákọ̀ọ́rọ̀ náà máa dára. tòmátò àti ẹ̀yà ló ní kó mi ní kíni kí bá lè dà o tàwùrà lè dúró méje ìdí lè méje tàwùrà lè dúró méje lọ́dọ̀ fúra àánú ọ̀gbọ̀n wọ́n kéwé àti kéwé ló ní kíni. walla kankoɗon konde ɗo ala ya toro o ba ala ko de aka momo konɗo konde kirañimma sona tomu siyata ibine arabi kolonnar ko kira tol mine kirin fiile akama sosoɓa mawlo aɓe kira toñara ale tafsiroro ibine arabi keme a ma ko kira imagine la kada je kene fulani kene nana tambi na wana wasi ala bino wa istila ko men na ala ti ta wuri kene na al sila ma fulan na do men na ala ta ala te na wala te na wala allahi aka imagine do ma yiro kele lo ibn arabi ni ko yiro kene ala sila tabla ala ma wala kila ko ni sila yala bibi ala ifkano to tanu ne lulu ale ko to ka ko amo ko atano no fara jama ko ala ko tiya kila ko tiya ko ala ko tiya ba mi tin na to tiya Allah ni no ko la ko tiya ala ko tiya da kila ko tiya da ko amo ko tiya da ba mi tin na to tiya aman ja alayya to da to la na ma tin to tiya அவருக்கு அர்ஜுனால குணா தொலை அனுப்பா ஜன்னால்கா என்ன சொல்லல உல மிசில யாரு ஜுமால அர்ஜுனா என்ன இல்லத அபி இப்ராஹிம் புரா சம்மாக்கு நம்பி அன்னல இப்ராஹிம் தீனோ தோலா அப்போ கிரா அலம அல அன்னபி வலபா amma mallama da ga annabi mu Muhammad Rasulullah ala dino to ke bisna dino ala bisna dino to ra to ra min barul da da lafiya barul bin amul bila فتا الصلاة يوم القيامة فتقول يا رب يا رب أنا الصلاة فيقول إنك على خير وتجيب الصدقة فتقول يا رجل أنا الصدقة فيقول إنك على خير ويجيب الصيام فيقول يا رجل أنا الصيام فيقول إنك على خير ويجيب الإسلام فيقول يا رجل أنت السلام وأنا الإسلام فيقول إنك على خير بك اقول وبك اقول baro mina ala kiyama duna rubila ni ni na ni sida bin ababa ala fa anta salamu wa ala islam ibn saramu di yeto yeto yeto de misima yeto yeto ala ibn na tan de bi asaban do sele mo tan be de to dan ni dina la ran bo ta mo de la ko la para de la ima ala misina ko la to la ko ta ma ga ala la de walillahi al-asmaul husna fatu biha قل الله الرحمن أيما تدعو فهو أسماء الحسنى على توسل عبيته بذلك بعد من الإسلام السلام على السلام قراءة والسلام اللهم أنت السلام ومنك السلام تباركت وتعاليت وأنزلت على الكرام اللهم أنت السلام على السلام المؤمن المهيمن السلام المسلم أقول عليه الصلاة فمن قرب كيسو يقول الصلاة السلام ولا مسلم وفي كيسو ورجعنا تقولوا لك على على المياه سيئيات ولا مسلم الله الله تنا بوجوه تنا تنا نامك مسلم أكيد àǹkárá àtúwọ́dọ́dà tí wọ́n jẹ́ mi sílẹ̀ mọ́ ǹjẹ́ mi sílẹ̀ mọ́ ǹjẹ́ mi sílẹ̀ mọ́ rẹ̀ wọ́jà máa lẹ̀ tọ́lẹ̀ lẹ́yìn alẹ́ tọ́lẹ̀ alẹ́ dínlẹ̀ tó rárá tí ó sílẹ̀ aláṣọ ọmọ ọkọ̀ dọ̀ aláṣọ àmúkọ́ mi ṣe àdá ẹjẹ́ àjọyọ̀ ọ̀kọ́ bá lè mọ́rù ẹjẹ́ kárẹ̀ nípa ni máa dáhùn ní ìgbà sábẹ́ mi sílẹ̀ àti ìgbìyànjú àjẹ fún àbí mọ́rẹ̀ mu báyìí tí wọ́n ti ọ̀sán ní orí jẹ́ kí ọ̀nà sọ̀rọ̀ àdáyé tẹ̀sẹ̀ tí wọ́n yà ìhókòrò níbi ìjọ ọ̀rọ̀ ìgbìyànjú àti àríwá àti àǹfààní òwúrò yàrá ìmájì àdáwìlá yà fún bí náà fà àràbí sàn ní ọ̀rọ̀ àdáwìlá yóò sàn náà mọ̀ ọ̀rọ̀. làkúrò ní ọlọ́ rẹ̀ káàtó lè kó nítorí nọ́fà. níjẹ́ fara fún mi kàrà tó máa bá tó èyí ti ta ìfara àrà. ní àrẹ́gbẹ̀ ìfara dì nọ ìmọ̀ mara dì nọ ìmú mara dì nọ lẹ́tà bọ̀ọ̀yà ọ̀rọ̀ yà wà náà fún òkè ní àtẹ̀lẹ̀. yẹn tó ní nǹkan tó bá yọ ọdún fún ọmọdé bá kò sáà yàrá tí wọ́n kọjá àti yà sáwọ́ yìí ìfẹ́ àwọn ọmọ ní mara òun bá àfọlẹ̀ yà òun bá àfọlẹ̀ nílà òun bá àfọlẹ̀ yorùbá òun bá àfọlẹ̀ nílàmbà òun bá àfọlẹ̀ sọ̀bìà òun fọ́jọ́ nù wọ́n tẹ̀sí lọ. bàánẹ́rẹ́ yìí fẹ́ẹ́ yọkọ̀ ìfọ̀ányẹ́rẹ́ ọ̀rọ̀ mi tí wọ́n mú fọ́jú ìfọ̀ányẹ́rẹ́ ìpinnu mẹ́ta كافرا عن كافر وفاكر برما فاكر برما والذين آمنوا واتبعتهم سورة من بإيمان الحق لا في السورة وما على ذنب أمر من شيء wani karanta muslim already subhanahu wa ta'ala ma ta wani kafin din nan ko janna a bana nan fa ko jawan ba ko la ni wala ta wala dun ka ba fa da ala bana ko wala na ko din na fa da ima ana da ya ko ko ala mur ko ya ago ayi fa na ko ifala dino ibrahima wa isma'ila wa لكل جعلنا منكم شرعة ومن حاجة ما بني لا أهل بني على مكلين دي كرمول السلام على مكلين دي بني على تاري إسلا جماعة ما جاء بلا ودوك على لا وانا وانا كرمي الجماعة على لا إتابة بنينا على سنة ينتهى وكرمه وانا ترتيبه عليه على تفهم ولا فقولوا سبب أن مسلمون لازم أنصح على رسول الله kana kira man tawbe da dama ta ta more la ilaha illa hu kana nu la ta fa ala ko ala dole da fa nu da ta muslimore ma kira ko muslima amma da to na ma ta muslima aka inna tira inda la islam ala adina muslima ima to da ce a duka to sana to ta ko ta ma to ba na ba muslima ni ko ne ma ko muslima da to kira da ko أطر فمن يبتغي غير دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. مين مثلنا في نيت من دينك على تعامل أبوه بالله. أما دينا لو كنت سنة أفغير الدين لا يقبل منه ولا يؤذن في الدين كما هو كره وإليه يرجعون. أنا أقول مثلنا أقول لك يقولوا لك عبا. أنا مو مثلنا. مثلنا أقول لك أقول لك عبا. يكسر مثلنا على من لا يكون الخاسر. من مثلنا أتينا سنة على تعامل فإذا آمن بمثل ما آمنتم به فقد اهتدوا فإنما هم فإن فإنهم فإنهم في سواء ألا تعمل كم يفضي يوفى أن سند من يسندوا وكما لكم دعنا لتنكرون لما أن يما فضي مثل ما يجب تولوا عليك لتنكرون نعم أنت توكن أبيت وكنا وأنا أنا أن توكنا ينزل أقوامنا ولا نسلم ولا تموتن إلا وأنتم مسلمون ne fara ga mai sa blood eh ne sile ke da ba la fara to to wannan to juma da ya tsaya ma ila da ga ne sile ke da ba awon to da mai wa dole ka ka fara mu ka musulmi ayo abalan je sama ko ko no anin hikima to ko awon to mo da ka jiro da jahannama azan tan da mu ko la malaiko da ka jahannama ilé ọlọ́mọ ọlọ́mọ òtòkè ìbá àti ìlú ọmọ mẹ́ta ní ẹ̀nàfà àti kápẹ́sì àjọyọ̀ wọ́n mọ̀ fẹ́ àbọ̀dúgbà àwọn sọ̀dá nìkan lọ́wọ́ ẹ̀ka àwọn àkàǹgbọ̀ èsì mọ̀ ya ìfúra àgbọ̀ǹdé ẹ̀lọ́ ẹ̀ka àbúlé mẹ́lọ́ àtúmọ̀ tí náà bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́nà báyìí ẹ̀ka àbájẹ́ bí ọ̀rọ̀ alákùnyẹ̀ká ẹ̀ka àkàǹ lórí oṣù bájẹ́ ẹ̀dùn ọbẹ̀ ẹ̀ka àmìlọ́gà àbájá alágbọ̀ta àlọ́ ẹ̀ka àmìlọ́gà ń tàbí àbílà àkàǹdé wájà ń bẹ́ àlàbà ń bẹ́ àjà àmọ́ ẹ̀ka àmìlọ́gà a san da suna ba kan duro wala ki wasa min duwa mala ku ya fara da wala sa ga ne da muslim wala da inda ala from islam wala da to muslim wala wala ni na muslim wala ko ga min ki wala fara da ko ga muslim wala da ban da jahannama Allah ka zo da mala Allah na rabu sala ya kun ce ta rubama da wala da ka baraka ka zo da na ka ta muslim har ki wala hannun jikon maji ni a ti yàtọ̀ ìjẹ̀fà lára ẹgbẹ́ fún àwọn òpìtì mọ̀rẹ̀ báyìí kò mọ́ náà kò gbogbo mọ̀rẹ̀ ilé ìlú lọ́dọ̀ ilé ìfà ilé ìfì yàrá ọ̀gá ilé ìfà ìrọ̀lá èyí yìí nìkan fún ọmọ rẹ̀ ilé ìjùmọ̀ rẹ̀ ikọ̀ ní ìfì mọ̀rẹ̀ hannun ikọ̀ ọ̀gá ń dáwọ́ ìlà ó máa ń bá ara jẹ alákọ̀ọ́yà ń fara ìfì mọ̀rẹ̀ èmi tí mọ̀ déwọ́ ní ìjà àdámà yà àtàwọn ìjà àdámà tó ń dàmà tí a ti sílẹ̀ níbẹ̀ àdọ́rẹ̀ dàmà rẹ̀ ọ̀rọ̀ alẹ́ ìṣẹ́ ti fún mọ́dà mọ́ kí ó yà kó fi tún dáhùn fi tún dáhùn rẹ̀ ọ̀sẹ̀ tó ọ̀rọ̀ àdáwọ̀ tó fi tún dáhùn لابد أن أجل أمك المسلمون أردنا أن يكون أجل المسلمون سلمان حقيقي wọ́n tí wọ́n mọ́ àkáàjẹ mẹ́sìnà pẹ́lú mọ́tàkọ̀ jẹ́ wọn wọ́n kúrò ìkàkùn káàkiri lọ òkúta máa ń fa ti mọ́kọ̀ sàlámánì mínà àdínà mọ́kọ̀ sàlámánì ẹgbẹ́ àwọn òṣèlú wọ́n dá àkàlọ́rọ̀ mọ́tàkọ̀ sàlámánì ẹgbẹ́ wọn àti wọ́n lè sàlámánì fàájì nínú ẹgbẹ́ òkà àndẹ́ ẹgbẹ́ ana a kada da sika ma ta bandan da ne bilo ko ma ko kara ko ma wuda ko ma kara mu da da an mu jada amma ana bin al islam ana bin al islam ana bin al islam a ba kuma ba idan ko ko kira ni ma yin gonda salman na ka da ra ka da ka da ana bin islam kira ko ana bin al islam salman min na an kira ka da ko da ba ko mu kira yana da ko mu kira ba ka lu bi ti mo do o ko ko ba mo do ti ma ko sa ti pa ko ti mo do ana an bola an ti mo ke la ka de ti mo salman an ti mo o ma ka de ti mo be an ti mo ale da ti na to da هذا ما تسمعون أستغفر الله لي ولكم ومن آمن وأسلم وسائر المسلمين فاستغفروا إنه الله

الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله على من جعل بالبيان والهدى فأعجبنا واتبعنا محمد رسول الله وقال عباد لا يهديكم الله أيها المسلمون أما تعلمون أن الإلحاد في الأسماء شرك وبدعة وقال تعالى وذر الذين يلحدون في أسمائه سيجد المكر يفتركم وقال تعالى يحرفون الكلمة عن مواضعه وقال تعالى فمثلا الذين منهم قولا غير مثل قيل لهم وقال تعالى يريدون أن يفرقوا بيننا ورسوله وقال تعالى وذل من يتخذ بنا هزوا وكانوا شيعا كل حزب بما لديهم فرحون وقال تعالى يريدون ان يبدلوا كلام الله وقال تعالى وتم لكلمة ذلك صدقا وأجلا لم بدل لكلمات الله وقال تعالى فالله يحكم لا مأكل لفوقهم إلا لا تلوي الإنسان وقال تعالى الله أذن لكم أم على الله تنكرون وقال تعالى فذرهم وما يفتر قال عليه الصلاة والسلام ولا تختلفوا فتختلف قلوبكم وقال عليه الصلاة والسلام إنما أهلك ما كان قبلكم بكثرة سؤالهم واختلاف على أنبيائهم وقال عليه الصلاة والسلام الكذب علي ليس ككذب على أحدكم من كذب علي متعمدا فليتبوأ مقعده في الجنة وقال وفي الأسد اتبعوا ولا تبتدئوا فقد كفروا وقال عليه الصلاة والسلام إياكم والمدثر الأمور فإن كل مدثر بدعة وكل بدعة دلالة وكل دلالة في وقال في القبر لن يسمع المنكر النكير من ربك من نبيك máa fi inú ká máa ti kààbò tọ́jọ́ máa rẹ̀ láì fún ọ̀bẹ̀ máa rẹ̀ lábá ní ní àrẹ mọ́ ọ̀ṣẹ́ tọ́rọ àrẹ yàtọ̀ náà lábá ní àrẹ sọ́rọ̀ lábá ní àrẹ alákọ̀ọ́rọ̀ mú òkúrò ọ̀bẹ̀ àrẹ tọ́ọ̀nì aláàbẹ̀ kí ó sáré ní ẹmọ́ ní bára kẹ́bẹ̀ kíra ẹ̀ alára ní bára náà sáré ṣẹlẹ̀ àrẹ tọ́ọ̀nì aláàbẹ̀ àrẹ kí a mọ̀ ọ̀rọ̀ kọ́ أيها المسلمون أما تعلمون أن الإلحاد في الأسماء شرك أيها المسلمون على أن الجماعة ولي كتول أن ينكرنا كتول أن ينكرنا جمجيجا كاسما كابو جانتنا موفندو موفندو فاري ما يلاقوا كارنا كتول ولي كتول أن الإلحاد في الأسماء كتول كتول شرك فلان كبيار وبدأ بدأ ka kira ko ɗo kuje ye kudamaɗa jeli ala ye to balote sekala jeli ala ala toɓe tafana ala tola islamu a misira tola islamu na ate dala moye tola ala mo tamra o sarafo ete mo dina jo ande ente mo sarafo le sarafo ye do to mo sunni yole ye do e fo do ala ye do mo sarafi yole sa sarafo ite ne mi timo ma ma ate ate dala zama da kuma kira sarrafin fura da wace ya kyau zama da sarrafin kullum da yankin da malam ya fara kuma kira sunniya fura da wace ya kyau zama da sunniya ilan yin sarrafin kida hudu ma ya ko ko ni fi moto ne na nara sarrafin ilan to ya bu ilan sunniya ke da ni no to a ko ta ko bi na to ne sunniya bi ni akabun ko kar kuma dan da ni no ani ya ko kira hudu fatima so bi na kayin pokodori yelomandi sirka biya kakiyaro sirkano gidano ala nen kidanaro kuma yelomando anin kini yelomando usato yalanga far usato musabandile usato ani wultafone jibatafore asmona abde jibatas ani wultas kodi ñumin kam ani wulyafo ani kawo ani kam ani ñokonnande a a jamare kabuja kasoma bujanjabiyaja ani jantana alákọ̀ wọ̀ta ó nílá nínú àpọ̀lá bọ́ọ̀lù tó jẹ́ ìtúnlá ilé ìkúta yẹ̀lẹ́ ìṣúra sí àtìmọ̀lá ní kàrà àtọ́ rẹ̀ alákọ̀ yẹn bí ó rẹ̀ àdébẹ̀ ẹgbẹ́ ọmọkọ̀ ní àdúgbò rà ní sí mọ́rẹ̀lá kálá àpọ̀lá láti kálá àpọ̀lá rẹ̀ kúrẹ̀ àmì ọkọ̀ ní sí mọ́ mú jà máa rẹ̀ lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ fún rẹ̀ lọ́wọ́ rẹ̀ jama'a kuma da ma a kwanan da ji sai no na jama'a ji fita da gore alman ji wakan alman maka bai alfon da man ji ni do to sa ko kama ko na alba ko da da inda bi ya kuma ko a to la da ko na alba da ko ni wala ko da bu ya jam e ko alfa da ji sai ta ko sa ko e ta da sai ne e ta kan ki mo ko le no bai da ke ta ko èmi náà kúmọ̀ ló gbọ́dọ̀ lè lọ. Èmi àti ẹ̀kọ́ àwọn afọ́sà ọ̀dọ̀ nínú àwọn ọdẹ afọ́sà ní àmukúrò lórí afọ́sà wọn. Ní àti sọ̀rọ̀ ká àwọn ọmọdé afọ́sà ìlú lọ́sọ̀ ní afọ́sà wọn. Kúrò ìlú wọn sì wọ̀lọ̀ ìtàwọ̀ tàwọ̀ ká afọ́sà wọn. Ní ìpàrọ̀ ọjà tó kí ẹ̀kọ́ rẹ̀ yàmẹ̀ ìjọ jẹ́ ìpàrẹ̀ rẹ̀ ọjà. Àti ẹ̀sọ̀rọ̀ yàmẹ̀ fẹ́rẹ̀ yẹ́rọ máa ń jẹ́ ọjà. Ìsáwọn kò mọ̀ ọdún ọ̀rọ̀ mi dàbẹ̀ sọ̀rọ̀ yàmẹ̀ ọjà. Bá a máa dà níbi tí mo lè sọ̀rọ̀ kọ́tẹ̀ sí. Àwọn ọmọ kílà ìgbẹ́dá kó ra ọmọ tẹ̀lé ìgbéyàwó àwọn tó kún sínú mọ́ọ̀sì àwọn ẹ̀sìn lápọ̀tọ̀. alọ́tọ̀ sábàtà lẹ́yìn ní ẹ̀sẹ̀ láwọn mílò wọn kọ́nà lẹ́yìn ní ẹ̀sẹ̀ kíra. alọ́tọ̀ mo ní ẹ̀kọ́ mọ́ ọ̀fà ní máa fún yàn. ìmọ̀ ní ayọ́ fàtà rẹ̀ tó bá kà ẹ̀kọ́ wọ́dà náà kára àfọwọ́kú dẹ. ìmọ̀ àgbẹ̀jẹ̀ àfọwọ́ wọ́dà náà kára àfọwọ́kú àkàkẹ́rẹ́ ọ̀dọ́. wọ́dà náà ní ìmọ̀ àfọwọ́kú alọ́tọ̀ aláwọ̀ akíbárù kí ilé ìsọba ní ele ala wo fora no ba ala ma ta be ya ojo ala ma na ta ko nyame ni ma ko ala ko abi islam kini mi fi la le fi le mi la ta ko ko mi fi la kino ki la ta le bi islam ke ni kala ko da ko ala ta fi ti mo be je sa ko be je sunni o be je wa ko la ni le na yi fa ko ko ba na da ro suri ala ko lo mo ko katabate banu labantiyale banu mena hala kelen banu ndetela ñeetoo neetoo hanima ndete ñimo foori ete ndeme ɓe o yelmata ɓe to ɓe ɓe toon yelmaa min nen dinola kiikio ete mo foori i ɓura awade ñaatoore mbiyetele ete ete ah, dawra ala ko ala ko yirna koto koɓaɗe jonam ala ko mo kuru mbawitela ɓe dinoɓe moɗo yelamde ete kiikio ɗen yuri ɓe dolla fiita ayni fatir ko bañirode yo ala ne jiɗa ko lọ́lọ́ ìtura àtúnmọ̀nà tá àlẹ́ bẹ́ẹ̀ ilé ìtúnmọ̀nà sáré ọ̀dẹ́ adé ìtura àlẹ́ bíi ti káàdì àti àti ti káàdì máa bẹ́ẹ̀ náà fọ́ọ̀dìn ní ìtura àfọlẹ̀ yọ̀kọ̀ sọ́ńdẹ̀ ẹ̀kúrò rẹ̀ ní ìtura àbíkà kẹsẹ̀ àìbẹ̀rẹ̀ kúrúbọ̀ kúrúbọ̀ tó ń gbìlà ẹ̀dùnmọ̀ ọ̀dà lọ́gbìlà ákàràǹtà tí àìsàn ìdúnmọ̀ ní ìtura àfọlẹ̀ yọ̀kọ̀ lára ń bọ̀ tó ń gbọ́ ẹ̀dùnmọ̀ sọ́mọ̀nà àìkàràǹtà kọ́ńtà lọ́kọ̀nà ńlá kúrúbọ̀ ọ̀dà báyìí sanji mu lọ kila akọlọ ka kulọ la alaba bẹ tọ la ni ta akọlọ tọ la njalaba kulọ jaabi kila wa ni ɲɔ ya fẹn ni kila dọ wa ni ɲɔ fẹn dọ wa ni o bina kan biẹ ta i b'a bina kan sama i b'a bina kan do i tẹ bin dingẹ la ka a dọw da dẹ cɛ o yɛrɛ tun ye taw la y'a n'a ɲɔgɔn cɛ wala kɔnɔ cɛ o sanji man di ɲɔgɔn ye fi dɛ a wuli ka don ka kan dɔ sanji man di ala kakura kila ne kila ala ko ɲɔgɔn la ka baro ne sun nɔ ko la kila ne kila ne na a bɛ ka ɲɔgɔn la ni bɛ na yi ba la ya ka ka la k'i joli fana yɛlɛma ya la dino k'i di olu la bɛ jɛ halala bɛɛ ma saba jama na o de yɛrɛ ma kɛ la kɛ k'i ka joli ala kɛ ne ko so kɛ baro sunna kan haramu kɔn ko ɲɛ lula sanjɔ faro ala sunna ala kan silamɛmaw b'a dɔn a tun nana ka bɔ saridiɲɛw b'a dɔn saraw b'a dɔn a tun nana ka bɔ jarabaw b'a dɔn a tun nana ka bɔ hijaw b'a dɔn a tun nana ka bɔ yen ni nkɔ jɛnyɛ haramu la a ye ci bila bɛɛ yɛlɛma ni i kɔsɔ kira a mɛn mɛn jɛtu nɔ a mɛn mɛn bato a mɛn mɛn dusu nɔ la fɛn farikolo de ka bɔ kalan dɔ sinna kalan dɔ a ma ne yɛlɛma ka kalan dɔ ka ci dɔ k'a kɛ ne yɛlɛma. Bible mu yɛ to le sani. Lɛsɛ nu mɔ ne yɛlɛma ka sani kuwa le kuwa bɛ do. Ina sani yɛrɛ ani la kuma ya ani la kiri la bi la. Yama kira kiri la ni nɔfɛ yɛlɛ kiri kɛmɛ na ala ti yɛrɛ mɛ na yɛrɛ yɛrɛ bɔ a bɛ sun na. Tola la sani wa sun nɔra a ka ɲɛ jɔ la sun nɔra ani farikolo la ma ne sun nɔra ne kan bɔ ani n kan ne ka ban. Wa kan ma ti kalima la o ti se de ka wa ale la o fa de bɛ kalima. Ala ka sɔn na yala rashin jin alalar tuwon ya fi sadaka bayan karanta hakunan da ya yi majen da ya karanta ne idan sun na karanta da nawa karanta ya na san da wata da ta nawa biyan da fita wani fara makarin madina a ne ne ta ce ne faru da nawa makarin madina a ne ne ne kuje bulbazi yau ufen ne ne yau ibun jadara ne yau abbasin yau a nan sun kidi yau da su sai bada hamsin yau a zuwa sanar a zuwa yau karanta wannan kuro karanta saboda na wuka da kyan da so biya ta yin da ma nan kon biya fiya a yin sa bare so ya ruwan da kira mu wa kira mu sabo a yin karan jiro television a yin radio bukhari be sunan kira mu be isa be kara mota be radio kira mu be ismul karan da be wani ya ce da kon radio bun da bun ba ni bun ba ni da mara ba be kira mu Sẹ́yìn fẹ́rẹ́ ní yóò lọ́kọ́ àlẹ́ ìyá nígbà tí àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ bí kò tẹ̀lé ní. Àwọn tí àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àwọn tí àwọn ọ̀dọ́ bá ti nàmá jáde ẹ̀jẹ̀ nínú wọ́n ti ń sọ̀rọ̀. Àwọn tí ẹ̀sọ́ bọ̀ náà lọ́kọ́ ìjà àwọn tí àwọn ọ̀dọ́ àlẹ́ ìjọba àbúrò sáré mọ̀rọ̀ àmì ìfàdúrà àlẹ́ ìwọ̀n tẹ́wọ́ lè ṣe. Ìdí náà ni kàmọ́nà ń sáwọn ẹ̀sọ́ wọn kẹ́lẹ́ jà láwọn àpẹẹrẹ. faruwa da yaran mara kaba faruwa ya ji a cikin notire idan kana kuma yaran mara ya ce sun notire idan kuma kuma haramar kai bid'a tire idan bid'a da dole da sun yala ala la dino tuja ibara ko bid'a ba kanta ato allah azra la ku ala am ala la taftaruna allah wuri am ya ba ka da yiwu ta jama yin kalan bar mu jama be tiye idan ku ko ta da ya tiyo ka ibe ni lo ne be tiye ba da ya ka misiokono otujaga alewuli akumolo aliyeye kirabudu bale bakitajakirabu ولا هدى ولا كتاب منير فعليا افسه ليضل عن سبيل له بنا خزي ولم يقل يوم عذاب الحرب انا تصورنا لبنا عارف عن يا تعمل يكفر بلا نوار تعرفهم بالسماء لنا تجمع على دور عمشان musola yi wala kabe dora be ke nyaaka dawa bora ko sabal sunna bora be je fidan bora be je dawro bora be je hanni yaaji isalo be non kuro balo be da ni ngoda fiya isalo nyaala tamanya na ko de su kuru bala be je ni anna ne ita hasiga be je am ya kubuna ala ma ata wa ni ko وسعد الأرض مرجعة يقول يا الله الثابت على الحق شيطان أخرب أنا كان بيدي على اللون سوريا وزنت عن جولة سوريا uso mena kita wala kuda gofra ata kuma wa morto ka nesa mi ata mama ta sami ta wala je balo ako riyo si ba je jam ale ko mota ko raja usa ko la nuna dia bi no ni ye ton ka na ka do ne tan ka wala ale ko ni sa do ta ka ra ko ta ka ma ya ta ni da sa de ko ta ko ju da ma da ti alkane da mai tele do alkane da yam tele do yobi am rati do alkane da am kuma alkane bai kan abe sili abe fala abe furin da kira ka kurban su da kare kira bora ta da bata ta kurban alkane no wala san mutum no ko yema da da nyoka man ko muna ita man ke sarrafa ruwa ne man lafiya muna ita mun sosiyar ruwa ne man lafiya ita mutum ita mu ita ba da ruwa ne man lafiya wani ita mu marka kuma da tawa ruwa ne man lafiya ina ga ga nyoka man lafiya لأنه كان أجل كان بيدا مين كان ده الله بن وكا وتعاون على البر والتقوى إلى تعامل إلى من لا بيت سنة فكان أفتح من التعود والكروبة كان إلى ما يتعلى كتب كباله كان إلى ما يتعلى قرادة ما القرادة على قرادة إلا حاجة أتمنى بيت ولا خير نوم الكل على قرادة قرادة إلا عز القرد ما يقول القرد يا مدد إننا لا يجب إلى أجل ساوى إلى شمالكم أنا كل قدوة النور لماذا أخذت عن تعالى المؤمن حيث وجد أخذها تولاد في الإيران مبعلون في الله يراك عبد أهدي تعرفين ما يعرفون بيت الحديث تعرفون هنا عن المصول عطنا فان وسطهم بلو أنت وجع لا لا أنت ولا عطنا فان يا ليت جاء مع سلة ما أنت ولا تفيد سورة في الفرد هو جبرهم تولاد ولا تبع ليت أحد يجوله تولاد تعرفون بين النور سوسيل كيف على الموقع نجا كلا يوم إنما أهلك من كان قرهم بتدرس وحسن على عبده kila ko mo min ruwa ne da halaki da jannar kana no wa da kila ko ni ya kuma wato da ka ba kila ko ba ni na ran kullu da ni na san ka kuma kuma kila da kila ko kila da kila ni no wa ni kila ko sai kila ne ko kana ni wala kila ko to ni kila ko ko ko wala kila ne bukhari muslim abu dawud tirmidhi nasai ibn majah muwatta men yormuno men yormuno sai yau sai ne mota ya so ka fa ka fe da ya ka e ka ka ba ni men be to ko ta se da kira ni no so so da de ke ko kira fili ka ni so kira no so da ja radio ka fa no be so da ka ha bi ka la mo ni mo le kere don ka ko ni ma ke mo ka ko ba ma ka ono àìláìkù ní eré kan 外面买的都备，外人买的设备多少钱？那不是学生了，的设备多少钱？我就给他两两件，干嘛去？干嘛去？买什么的？两边都有什么？有木匠的，买砌的全就是嘛。一会儿再买个，干嘛嘛别的？要房子嘛？去买砌的，那你买点卧不吧。也是要看你干什了。 kaza ala alba kɔrɔ nɔ ma den nɔ kaabo kaabo ma se ka bila wala dam ka sɔrɔ ala taara ni sira kɔrɔ nɔ kuma kɔrɔ fɔ fɔ kalo ko filo sa kɔrɔ ne abin faduwa wani masu da rafi wani jami sama faduwa ana bai da hanke rafi wani zama da kaki abu bari wani da walla aka walla ba har wani jami a cikin tarjam ya kuma mu da jami wani rafi da kuma kuma wani da kuma kuma nan din nan kuma idan yin kamun ne za ka ba ma ka ba ma da ma ne ma ina da ka kuma la annan juma ma ne ka kuma la jira islam ìfúnlẹ̀dà ìfúnlẹ̀dà àbẹ̀wúrà àbẹ̀wúrà àfàrà nǹkan púpọ̀ bẹ́ẹ̀rù àbẹ̀wúrà àfàrà ipò ayéwà tó di ọjà ọ̀nà ayé ìyá àbúrò kájárù ọmọ ayé àfàrà alimantila kandara kandara alakana àfúnlẹ̀ alimantila bẹ fi mẹ́ àkà nkàlà ntọ́ fàlà nkàlà ntọ́ fàlà نعمل له كلام فلان لا كلام ما كلام فلان نتعرض كلام فلان نتعرض كلام فلان عشان تبقى تقول كلام فلان أنا نتعرض نرجع نتعرض نطلب ونرجع عشان ما نطلب ونرجع ولا بيسوي فيها فلا نطلب نرجع نرجع نتعرض كلام فلان على الدرجة على هنا إن الله يأمر بالعدل والسلطان ويجاري بالقربة ولا نخاف من الباطل لا إكرم لا لا قدرة قوم إلى سورة ولا حكمة ولا حكمة